wòyí o ẹ̀yin èèyàn wa ìròyìn yorùbá rèé láti iléeṣẹ́ wa ẹ̀nẹ̀ ṣẹ́gun prime ló ní ìròyìn yín bẹ́ẹ̀ bá ṣe àkíyèsí ẹ ó rí wípé ìmúra mi lọ́sẹ̀ yìí ó yàtọ̀ ẹni bá mọ ohun tó yàtọ̀ nínú ìmúra mi ẹ jẹ́ á gbọ́ ẹ jẹ́ á mọ̀ ẹ má rìn ibìkan o ìròyìn tọ̀sẹ̀ yìí ó gbóná ó ń yeruku làlà ó gbóná fẹlifẹli bí àmàlà tó jiná ni ẹ á polówó ọjà náà mò ń bọ̀. ẹ káàbọ̀ oríṣiríṣi ìròyìn ló ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé ní ọ̀sẹ̀ tó kọjá o àwọn ìròyìn gbàǹkangbì àwọn ìròyìn tó ń fa rókè rúdò ẹ lónìí a ó sọ̀rọ̀ nípa méjì nínú àwọn ìròyìn yìí lákọ̀ọ́kọ́ náà ẹ já lọ sí orílẹ̀-èdè amẹ́ríkà o níbi tí arábìnrin akọrin ta ògbóǹtarìgì tí a mọ̀ sí ọmọbẹ̀nìyàn sí tó ń jẹ́ Beyoncé ó gbé àwo tuntun jáde o ó pe àkọlé àwo yìí ní ọsàn wẹ́wẹ́ ẹlẹ́rìndòdò ẹ̀jẹ̀ tó tún sọ ọsàn wẹ́wẹ́ ẹlẹ́rìndòdò tí a mọ̀ sí lemonade ẹ pàápàá jùlọ nínú àwo yìí ó ní orin kan ní pàtó tó kọ tí àwọn èèyàn rò wípé ọkọ rẹ̀ ló ń bá wí o nínú orin yìí ó sọ̀rọ̀ nípa arábìnrin kan Becky onírunrindin wọ́n ní Becky onírunrindin wọ́n ní ṣe ló ń bá ọkọ ọmọbẹ̀nìyàn sí wọ́n bá ní àjọṣepọ̀ ìyẹn ló ń jẹ́ wípé ọkọ ọmọbẹ̀nìyàn sí ó ń ta ẹsẹ̀ àgèrè síta o ó ń ṣe kí ni kámi kámi kámi ó ń ṣe bí olójú kọ́mà káàkiri eléyìí ló fà á táwọn èèyàn fi ń sọ̀rọ̀ káàkiri ṣùgbọ́n báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ yìí a gbọ́ wípé arábìnrin ọmọ bẹ́nìyàn sí àtọkọ rẹ̀ ìṣe ló ń rẹ́rìn lọ ilé ìfowópamọ́ o ìyẹn ló ń pè ní smiling to the bank <laughs> ó ní báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ ìṣe ló ń smiling to the bank látàrí wípé owó wọn pọ̀ sí àwọn èèyàn ń ra àwo yìí wọ́n ń rà wọ́n kó jẹ ní rush rush bákan náà ní orílẹ̀-èdè nàìjíríà la ti ń gbọ́ nípa rúkèrúdò tó ń ṣẹlẹ̀ láàrin ògbóǹtarìgì akọrinta arábìnrin tiwa savage àti ọkọ rẹ̀ arákùnrin túnjí balógun ẹ bí ọjọ́ mélòó kan sẹ́yìn ni arákùnrin túnjí balógun tí a mọ̀ sí t-bills ó bọ́ sórí ẹ̀rọ kíákíá ká mọ̀ ọ́ tí a mọ̀ sí instagram láti fi ẹ̀sùn kọ ìyàwó rẹ̀ tiwa savage o ó ní tiwa savage ò kì í ṣe oúnjẹ fóun bákan náà ló sọ wípé ẹni tí Tiwa Savage ń fẹ́ oríṣiríṣi àwọn ọkùnrin ní ẹyọ kan ní méjì níbí mẹ́ta tí ó dárúkọ wọn ó sì wá parí ọ̀rọ̀ òun wípé òun kan fẹ́ ṣe kí ni òun fẹ́ para òun ẹ lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí tí bí òsò tí ì kú o kò para rẹ̀ ọpẹ́lọpẹ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ bíi báńkì w tí wọ́n gbálẹ̀ láti má para rẹ̀ o. arábìnrin Tiwa Savage ò dákẹ́ o lẹ́yìn tí gbogbo wàhálà yìí ṣẹlẹ̀ ọjọ́ kejì ló ń gọ́ ké gbàǹjarè síta ó sọ oríṣiríṣi nǹkan tí ọkọ rẹ̀ ti ṣe èyí tá a rí dìmú nínú gbogbo ọ̀rọ̀ yìí ni wípé arákùnrin T-Bills ò lówó lọ́wọ́ o a sì gbọ́ wípé kò náwó kankan lórí ọmọ tí àwọn méjèèjì jọ bí pàápàá jùlọ kàkà kó jẹ́ kí arákùnrin T-Bills máa náwó lórí ilé àti ọmọ rẹ̀ wọ́n ní wípé òun àti kan tí a mọ̀ sí edible caterer edibu tẹ bá mọ nǹkan tó ń jẹ edibu ìyẹn nìkan tẹnu ṣe ń jẹ ó ń la ọmọ ọlọ́mọ bíi tọ́mtọ́m ó ń la bíi ṣingán ó ń la edibu kejìlá káàkiri ó sì ní ìyàwó nílé eléyìí fẹ́ jọ ó fẹ́ fi ara jọ èyí tó ṣẹlẹ̀ sí arábìnrin ọmọbẹ̀nìyàn sí tí a sọ lẹ́ẹ̀kan Becky oníròrìndín àti edibu kejìlá oríṣiríṣi ni Tiwa Savage sọ lọ́wọ́lọ́wọ́ báyìí a kò mọbi tí ọ̀rọ̀ yìí yóò yọrí sí ẹ má fi àdúrà ràn wọ́n lọ́wọ́ èyí tí mo fẹ́ bá yín sọ ẹ̀yin tẹ́ ń wò ròyìn yìí ẹ já mọ̀ wípé àwọn ẹlẹ́ran ara ní gbogbo àwọn tí wọ́n dá wa lárayá nípa ti orin àti ti oríṣiríṣi yìí ẹ jọ̀wọ́ ẹ máa fi àdúrà rọ̀ wọ́n lọ́wọ́ kàkà kó jẹ́ kẹ́ máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ ọ̀rọ̀ yìí ó ṣe kókó àwọn tó kàn wọ́n ní ẹni bà ló mọ̀ gbogbo àwọn tó kàn àwọn gan wọ́n mọ ibi tó ti bà wọ́n báyìí mo ó dá mi lójú gbangba wípé inú wọn ò lè dùn níbi tó wà ẹ jọ̀wọ́ a rọ̀ ẹ má fi wọ́n ṣe yẹ̀yẹ́ o ẹ máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́ ẹ̀yin ọkùnrin ẹ̀yin gangan ni mo ní bá lọ́rọ̀ òjèrè pàápàá jùlọ ẹ̀yin ọkùnrin tó jẹ́ wípé ẹ ní ìyàwó nílé ẹ jọ̀wọ́ nítorí tọlọ́run ẹ máa tọ́jú ìyàwó yín ẹ sì máa ṣe déédéé sáwọn ọmọ yín pẹ̀lú ẹ máa fún wọn lówó lásìkò ẹ máa fi gbogbo nǹkan ràn wọ́n lọ́rùn látara èyí ọlọ́run á túbọ̀ máa ṣe kí ni á túbọ̀ máa bùkún fún yín ẹ̀yin tó dẹ̀ jẹ́ wípé ẹ̀ ń ṣe kí ni ẹ̀ ń gbáwò ẹ̀gbẹ́ ẹ̀ ń ṣojú kámikàmikàmi ẹ̀ ń tẹ̀sẹ̀ àgèrè ẹ̀ ń ṣe àgèrè díẹ̀díẹ̀ níta ẹ jọ̀wọ́ tẹ bá fẹ́ gba nọ́mbà onínọ́mbà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ẹ máa fi ọpọlọ ṣe ẹ lo làákàyè yín láti máa save nọ́mbà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ yé lo bẹ́kì láti fi save nọ́mbà ọ̀hún ẹ lè lo tó bá jẹ́ bíi nàìjíríà lẹ́wàá ẹ lè lórúkọ bíi pásítọ̀ USA torí tó bá pè yín lóru tíyàwó yín bá rí pásítọ̀ USA tó ń pe nàìjà àti rò wípé ẹ USA ni pastor wà bóyá àdúrà ló ń pè fún ẹ̀yin tó bá sì wà lamẹ́ríkà pẹ̀lú ẹ lè lo nọ́mbà bíi ọ̀nkú Lagos tó bá rí nọ́mbà tó ń pè yín lóru wọ́n máa rò wípé ọ̀nkú ló ń pè láti nàìjà èmi ò ní kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n tẹ bá fẹ́ ṣe é ẹ fi ọpọlọ ṣe ọ̀rọ̀ mi ò le jù báwọn lọ ẹ ẹ fi àdúrà rọ tí wa àti T-bills ẹ fàdúrà ràn wọ́n lọ́wọ́ ẹ̀yin obìnrin náà ẹ máa rọra ẹ má gbé sàárà yín kọjá mọ́ṣáláṣí ẹ máa ṣojúṣe yín nínú ilé gẹ́gẹ́ bí aya lọ́dẹ ọkọ ẹ ṣọ́ra yín. látàrí gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ yìí à ń gbọ́ wípé arábìnrin Tiwa Savage ti ṣetán láti gbé àwo tuntun jáde o ẹ gẹ́gẹ́ bí ọmọbẹ̀nìyàn sí nílùú Amẹ́ríkà tó pe àwo tirẹ̀ ní ọsàn wẹ́wẹ́ ẹlẹ́rìndòdò à ń gbọ́ báyìí wípé arábìnrin Tiwa Savage yóò pe àkọ́lé àwo tirẹ̀ ní àgbálùmọ́ àbí kó pè ní fúrádé nínú ẹ kú ojúná náà ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ fún àwọn tuntun yìí a ò ní lè rejù báyìí lọ lórí ètò wa ètò yín ètò ìròyìn Yorùbá èmi ọmọ yín náà ní Ṣẹ́gun Prime ẹ pàdé mi lọ́sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀.